الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى فصل في هديه صلى الله عليه وآله وسلم fi sadaqa at-tatawwu' lẹ́yìn ìgbà tí afẹ́wọ̀n nítorí àti sàlàyé fún wa nípa zakatul fitr àti ti ṣe ìlànà anabi sallallahu alayhi wa sallam lórí zakatul fitr wọ́n fẹ́ wá sàlàyé fún wa nípa ìlànà anabi sallallahu alayhi lórí sàrà àtinúwá sàrà àti èso ọ̀ràn àyàn ṣùgbọ́n tó ṣe é pé ó ti nú èèyàn wá pé kéèyàn ó bún yàn ní nǹkan kéèyàn fi nǹkan ṣe sàrà ni ló mú yàn ṣe àfọ onítìrà fẹ́ ṣe àlàyé rẹ̀ fún wa kí ni ìlànà nípa oníkànnà sallallahu alayhi wa sallam a'dhama an-nasi sadaqatan bima malakat yaduhu anabi sallallahu alayhi wa sallam òun ló ga jù ló tóbi jù nínú àwọn èèyàn ní sàrà àṣìṣe nínú tí ó ní kápálẹ lórí ìyẹn ni pé nìkan ò sí tí máa ṣe sàrà nínú tó ní ní sàrà àtinúwá tí èso ọ̀ràn àyàn tọ́pọ̀ ní sàrà àṣìṣe tó ànábì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí wọ́n á tí wọ́n sọ yìí pé bima malakat yaduhu láti inú tó ní ìkápálẹ́ lórí ibẹ̀ yẹn lohun àyẹ̀wò wà ìpè téèyàn bá ṣe sàrà ní téèyàn ní téèyàn ní nìyẹn ó máa fi ṣe sàrà o pọ̀tọ́ kéèyàn ó fi nǹkan ní nǹkan kó fi ṣe sàrà kọ̀tọ́ kéèyàn ó mú owó olówó kó fi ṣe sàrà dúkìá onídúkìá kó fi ṣe sàrà wọn ò kúkú lò ẹ̀yìn ẹgbẹ́ e. wọn ò lo ẹgbẹ́ e. ẹgbẹ́ e. ìtumọ̀ rẹ̀ ní ẹ̀jì ẹ̀sìn mọ̀kẹ́ni tó tọ́ka sí fún ni pé ká jalè òǹgà alára ńkọ́ olè ló náà ẹnìkan tí sẹ̀rí àgbà igbó lè fi tí ò ní ṣe sàrà òun náà níyàwó lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ sẹ̀rí ẹ̀sìn Islam gbà pé kóbìnrin ó mú nínú dúkìá ọkọ rẹ̀ ohun tí ó fi ṣe sàrà fáláìní ìbá àsóúnjẹ ìbá àṣìṣe nǹkan míì lópin ìgbà tó bá ṣe pé ìyàwó yìí ti mà látara àṣeṣe ọkọ rẹ̀ wípé kò ní bara jẹ́ kò ní bínú tó bá pàpà mọ̀ yìí pé òun mú nǹkan kan nínú oúnjẹ tó wà nílé òun fi ṣe sàrà ṣùgbọ́n obìnrin tó bá mọ̀ ìkọkọ̀ òun bínú yóò fara ya ìjókòó òun lè bàjẹ́ lábẹ́ òfin ọlọ́run yóò fi tó ọkọ rẹ̀ létí yóò yọ̀ǹda ṣé mo lè máa mú nínú oúnjẹ tó wà nílé fi ṣe sàrà àfàláìní nígbà tó lọ́n bá ní kí bùkátà àti ṣe bẹ́ẹ̀ bá wà tókò bá ti fún ní general permission kò sí wàhálà ṣùgbọ́n tó bá mọ̀ nínú ṣíṣe ọkọ pọ́kọ ò ní bínú kò ní ìdíkọ́ gba permission òfin wa fi hàn wá pé tó ń ta ìgbà permission nígbà tó ti mọ̀ pọ́kọ ò ní bínú yìí tó bá fi dúkìá ọkọ rẹ̀ ṣe sàárà tí èsì tiẹ̀ òun ọgbà ládàá ọkọ náà gbà ládàá àmọ́ yàtọ̀ sí eléyìí níta àbá ní àlébùnyà torí ẹ̀ la ṣe sọ pé fáàkìdù ṣẹ́yí láàyò ọ̀tẹ̀ ẹni tí ò ní nǹkan kò lè bùnyà o tontorí ẹ̀ ló ṣe jẹ́ pé ntọ́tọ́ kà sí pé níta nàbì sallallahu alaihi wasallam ní kápá lórí ẹ̀ ló máa fi ń ṣe sàrà akramakumullah mọ́sálásí ó ní àwọn àgé ọ̀pọ̀ àwọn àgé yìí ọlọ́run tó ṣe wọ́n tún kó mi wá wọ́n tún kó mi wá wọ́n tún kó mi wá àgé yẹn wọ́n á pọ̀ kódà ó ti fẹ́ ju bùkátà iye èèyàn tí ń lò sí mọ́sálásí yẹn lọ ṣé wọ́n kàn á lè lo influence pé ìwọ ló ń mójútó mọ́sálásí ọwọ́ rẹ̀ kọ́kọ́rọ́ wà wọ́n lọ́ máa pe sọ́láàt àbí wọ́n ní imam kọ́ wá nítọ̀ ẹni tó bá fẹ́ múnú àgé nǹkó mú rárá o rárá o sẹ́mi pé eléyìí ta ló ní ta ló làgé mọ́sálásí náà Allahu Rabbul Alamin ta ló láǹfààní rẹ̀ àwọn èèyàn torí ẹ̀ ní tó bá ti pè ní wọ́ọ̀kì kò tọ́kẹ́ nìkan kan fi tọrọ ní tí wọ́n ti fi tọrọ ń bẹ láǹfààní rẹ̀ ṣùgbọ́n ọrùn rẹ̀ ọrùn kan ta ló ní Allah ẹ sì máa rí pẹ̀lú rẹ̀ máa ń ṣẹlẹ̀ láwọn mọ́ṣáláṣí gan àìmọye àgé ni wọ́n ra bẹ́ẹ̀ wọ́n kàn jí kó lọ ni àwọn sọ pé àwọn mú lọ ni wọ́n ní torí pé àgé yìí tọ́lọ̀ ńlẹ̀ pé àwọn kú má la hawla wala quwwata illa billah kódà àríro rẹ̀ ní Mẹ́kà ní Mẹ́kà especially àwọn alálàájì wọ́n wá tí kálukú bá ti wá jáde yóò sì máa alukurani kan yóò fi sábíà yóò máa alukurani kan yóò fi sábíà èyí ti rí ti mọ́sálásí mà ní ó ní àti ah, mọ́sálásí ọlọ́ọ̀ni ẹrú ọlọ́ọ̀ni náà sì làwọn náà <laughs> wàlà hawla wàlà quwwata illa billah torí ẹ̀ ń tá a bá lágbára lórí ẹ̀ tá a níkàpá lórí rẹ̀ láàlẹ́ sékìní láàlẹ́ bùnyàn. wọ́n kó ẹrù igi fún yín pé kẹ́ báwọn kó alátòkó wálé ẹrù igi wa kúnnu mọ́tò pickup bẹ́ẹ̀ sì wá wà àdúgbò àwọn yẹn máa ní ah igi ni ah igi yìí mà dáa pọ̀ àwọn àwọn akálùkọ́ ah, wa máa gbé di kọ̀ọ̀kan ó kúkú ti pọ̀ jù fáwọn ẹni tó ní tẹ́lẹ̀ náà ẹ máa gbé di kọ̀ọ̀kan ẹ kí lè yẹ ṣe o ẹ àtàdí fi máa lè lọ́yìí ìyẹn ta ẹnu àlànà nínú dúkìá onídúkìá sọ̀ntì ọba ti jẹ́ tiwa tá a níkapá lórí rẹ̀ a lè fi ṣe sàrà tẹ́lẹ̀yìn jẹ́ bá wọn. وكان لا يستكثر شيئا أعطاء لله تعالى النبي صلى الله عليه وآله وسلم kéèrì pé nǹkan kan pọ̀ lópin ìgbà tó bá ké torí tọ́lọ́ ni ó ṣe bùn yàn kéèwò kówó kan ti pọ̀ jù kí ewo pé sí adúrú eléyìí láàfin yàn anábì ewo bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam lópin ìgbà tó bá ti jẹ́ pé torí ìtọ́lọ́n ló ṣe fẹ́ fún èèyàn tẹ̀kọ́ ńlá lélẹ́yìí o lẹ́gbẹ̀ẹ́ ńgbà tí mo ní tí mo sì fẹ́ fún yàn kò sí bó ṣe lè pọ̀ tó ní gbọ́dọ̀ fojú pọ́pọ́ wò torí pé torí ta ni mo ṣe fẹ́ fún yàn torí Allah ìsinmi ó wà fún yàn wàláhì. síbẹ̀ yìí náà rí arákùnrin yẹn nítorí bá nàbí sallallahu alaihi ó rí kó àwọn àgùntàn sínú àfonúfojì kan tí gbogbo ẹ̀ kún ó wá ní ká nàbí kó fóun tó ànábì sallallahu alaihi o ó sì ní kó máa kó gbogbo àgùntàn tó wà ń bẹ̀ lọ ẹ́ kó wọn máa kó gbogbo ẹ̀ lọ wọn ni báyìí yìí kò fi sáwádà gbogbo ẹ̀ ní o. so ìgbà tó náà wàá gba gbogbo ẹ̀. arákùnrin wa lọ bá àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ á ní ẹ̀yin èèyàn gba islam o fa inna muhammadan yu'ti 'ata'a man la yakhsha al-faqr torí ká nàbí sallallahu alaihi wasallam máa bùnyàn lẹ́bùn níbùn ni lẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì tí ó bá jẹ́ bẹ́ẹ̀ máa kó gbogbo ẹ̀ lọ ṣé gbogbo á lè ṣe bẹ́ẹ̀ máa kó gbogbo kíni lọ ẹ dákun ṣe mo lè rówó lọ́dọ̀ yín wọnú àpò mi ìgbà tó wá wọnú àpò mi lọ́wọ́ ní èlò ni kí n mú má naira lọ o sọmọ kó wò ní sọ pé kó gbogbo torí ronú tó lè ṣẹlẹ̀ lọ́la subhanallah ó ní máa kó gbogbo ẹ ìgbà tó sì dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tó tó sọ tó ṣẹlẹ̀ fún wa gbogbo wọn ni wọ́n gba islam. wọ́n nítorí pé anabi sallallahu alaihi wasallam máa bùn yẹn lẹ́bùn níbùn ni lẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì sẹ́rí kẹ́kọ̀ọ́ ńlá nù nítorí pé àwa kálukú ń bẹ̀rù òṣì àìní lẹ́yìn níní kálukú ń bẹ̀rù rẹ̀ ìdí inú tó fi jẹ́ pé tí ọ máa sa tó máa ń sànú àwọn èèyàn tó máa ń sànú àwọn èèyàn tó máa ń sànú àwọn èèyàn tó bá ti fẹ́ papọ̀ jù lójú àwọn aráyé ẹnìjọ́ ọkọ di ọ léyìn létí rẹ tí ọ gbọ́rọ̀ ìyàwó rẹ ni sáhàwálẹ́lẹ́ ẹ fẹ́ já wá sí òhò ni gbogbo ẹni tó bá ti wá gbà gbogbo ẹni tó bá ti wá gbà áhán wọ́n lè mọ̀ pé bóyá ahùn làwọn bàbá tiẹ̀ pé ẹ̀yin ń kọ́ ọmọ bàbá bòtùlù pé ọ̀dọ̀ bàbá tiẹ̀ ni wọ́n ti kọ́ wa bùtùlù ọ̀dọ̀ bàbá tiẹ̀ ni wọ́n ti kọ́ wa àwọn sáà máa pa wa. <laughs> so torí ẹ̀ ló ṣe jẹ́ pé nígbèsè ayé tiwa lónìí àwọn yẹn máa ń límìtì oore tí wọ́n ṣe ṣùgbọ́n ànábì sallallahu alaihi kò rí bẹ́ẹ̀ bákan náà kí wá sí pé kì í wò pọ̀ pọ̀ lásán o wala yastaqillu kì í sì wò pọ̀ kéré gbogbo tí ọba ti gùn yẹn nítorí ọlọ́run kéwò kó kéré nítorí pé ó kéré ìní sọ ní ìdáhùn ṣerú tí wọ́n á fún bàbá yìí ni ṣerú tí wọ́n á fún bàbá yìí ni sẹ́mi pé ẹ̀rọ agbékalẹ̀ pé ó kéré sí nọ́mbà wọn sá torí ẹ̀yìn ọba dáhùn kéwò kó kéré torí ẹ̀ la sọ pé nínú súnà téèyàn kan bá báyàn lálejò súnà fi hàn wá pé gbogbo bí n tó wà nù lé yín tẹ́ ẹ lè fi ṣèyàn lálejò gbogbo bá sì lè wù kó kéré sí gbogbo bá sì lè wù kó má kó má jẹ́ nǹkan bàbàrà sí ẹ gbọ́dọ̀ fojú kéré rẹ̀ náà ní kẹ́ ẹ wá fi ṣàlejò lálejò ara ti sún nàkọ́ wa nù ìwọ náà tí wọ́n á gbé wá fún ọ gbọ́dọ̀ fojú di tí wọ́n gbé wá gbogbo bí ọba ṣe tóbi tó gbogbo bọ́lọ̀ bá ṣe bù ọ́ láṣìírí sí ọ gbọ́dọ̀ fojú kéré tí wọ́n gbé wá nítorí pé àmọ́pò tí wọ́n gbé wá tó wà nínú nǹkan ní wọn. mo rò pé gẹ́tì ẹ̀ bóyá tó fi sí ọ́ lálejò yun bóyá ó ti carry more than fifty percent dúkìá tó ní lọ́jọ́ yun tí wọ́n bá fojú kéré rẹ̀ sọmọ pé tó bá ṣépè èsì lè pè yàn ní bá ọ ẹ̀ríkì tẹ bá báyàn lálejò èsì gbogbo yẹn wọ́n mọ bá lálejò tọkàn rẹ̀ ó balẹ̀ ah àti ń bọ̀ àwọn tí wọ́n láwọn jáde báyìí wàláhì ọ̀pọ̀lọpọ̀ ń lọ wówó ni ẹlòmíì lè lọ báyàwó rẹ̀ sí olówó kan àyè ńlówó àpò láti àṣẹ báyìí ó dá ilọ́ gba àwọn yin bisikíìtì ó dá ilọ́ gba àwọn yin wọ́n ti pè làkàṣẹ́rà bó ṣe kéré òun gbèsè rẹ̀ lè wà lọ́rùn rẹ̀ fọ́sẹ̀ méjì tí wọ́n ti gbàgbé kọ́ ọ̀dà sọ̀hún so ìdínú tó fi jẹ́ pé àgbọ̀dọ̀ fojú kéré ohunkóhun tẹni tá a bá lálejò fi ṣe wá lálejò gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé òun náà gbọ́dọ̀ ṣàfojúdi ntò nílé kódà kó ṣe kó mi lásán ni torí tí ọba gbé wá á máa kà pọ́n ẹni tí ò ṣe kíni tí ò ní ká ṣàpọ́nlé àlejò tó bá sì gbómi wá bí n bá lè mu gbogbo ètò àánú kọ́pù tán kí n ra mu díẹ̀ ń bẹ̀ yóò jẹ́ kí ìfẹ́ ọmọ wà láàrin wa torí ẹ̀ níta nàbì sallallahu alaihi wasallam bá bóyá kí èèwọ̀ kọ́ pọ̀ jù kì í sì wò pé ó jọjọ ẹ̀kọ́ ńlá nù káwa náà mójútó. وكان لا يسأله أحد شيئا عنده إلا أعطاه ẹnì kan bí anabi sallallahu alayhi wa sallam léèrè kó fún ní kankan tá anabi ní àfi ká anabi ò fún ìyẹn ni kí la yaruddu as-sa'il kì í kọ̀ láti fún ẹni tó tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ní nǹkan lópin ìgbà tó bá ṣe pọ̀ ni ẹ dákun kí lélẹ́yìí túmọ̀ sí lọ́dọ̀ yín wọ́n ní lágbájá o. èèyàn ò lè bí léèrè tó ní kọ́mọ́ fún yàn lọ́pọlọ yín kí ni ó túmọ̀ sí ó túmọ̀ sí pé kò kálé ayé kùn kankan kò wálé ayé má yá kò wálé ayé má so bẹ́ẹ̀ náà ló yẹ náà rí jama nítorí ní tí ìyá rẹ̀ ń ìyá rẹ̀ tọmọ ìyá rẹ̀ sì tọrọ lọ́dọ̀ rẹ̀ tó sì mọ̀ pé tọ́ rìlíìsì kò kó nira bọ tóró tún ní mi kò burúkú release ẹ fún pẹ̀lú bẹ́ẹ̀ iṣẹ́ ọ wà gan pẹ̀lú bẹ́ẹ̀ wàhálà àwọn èèyàn kan dín kù torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa ní láyé yìí tá à ní lò tí ó sì bàjẹ́ kabẹ̀ tó sì jẹ́ kẹ́tẹ́ nìkan bá rí ó tó láti mú kọ́nà ọ̀la fún ẹ̀hún kí nǹkan púpọ̀ wà bẹ́ẹ̀ ó dìgbà tó bá wọnú agboolé ẹlòmíì ni rí bẹ́ẹ̀ dúkìá míì ó sì jẹra kalẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ò nídìí ẹ̀ léyìí tó ṣe pé tó bá wà lọ́wọ́ tiẹ̀ ó lè tara rẹ̀ lálù so kí wọn kí ni ó ní mi lára láti release ẹ̀ fún ọ nígbà tẹ́mi mọ̀ pé mi ò nídìí ẹ̀ láti lò ìwọ sì nídìí ẹ̀ láti lò so káwọn náà jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ ń bì àwọn nǹkan tá a ní tíyà rẹ̀ ń jẹ lómìn kájẹ́ni tí ó lè tí ó lè tí ó lè tí ó lè mẹ́ntì pressure lórí ara wa láti lè filẹ̀ fọmọlàkejì wa kó lè bá a ṣàǹfààní ń bẹ ẹ̀kọ́ ńlá ń bẹ ń bẹ tọ qalilan kana aw kathira nǹkan yẹn kéré àbọ̀pọ̀ anábì máa ń filẹ̀ wa kana ata'uhu ata'an man la yakhafu al-faqr ẹ̀bùn anábì sallallahu alaihi wasallam ẹ̀bùn ẹni tí kò bẹ̀rù àìní ni wa kana al-ata'u was-sadaqatu ahabbu kábùnilẹ́bùn ká sàrà. ọjẹ́ ní tànàbí sallallahu alaihi wasallam sí ẹ mọ̀ pé àtẹ́yẹ ọ yàtọ̀ sí sọ́dàkà àtẹ́yẹ ẹ̀bùn nìyẹn ni sàrà nìyẹn àtẹ́yẹ ẹ̀bùn wọ́n máa ń bóyàn kódà kó ṣe pé èèyàn ní sí wọ́n máa ń bóyàn lẹ́bùn kódà kó ní bùkátà sí ṣùgbọ́n sàrà. ńṣe ni wọ́n máa ń fún ẹni tó ní bùkátà sí bùkátà ló bí sàrà òun kọ́ ló bí ẹ̀bùn méjèèjì lànàbì sallallahu alaihi wasallam máa ń ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn lówó tó ṣe pé kẹ́ ẹ tó rẹ́ni tó lówó bí rẹ̀ ọ̀nà ó jìn síbẹ̀síbẹ̀ ẹ̀ tún bùn lẹ́bùn eléyìí ò túmọ̀ sí pé bóyá kò ní. tó náà atapa kàkà pé rù rárá wọn bùn yín lẹ́bùn ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé èèyàn wà tóun fẹ́ kẹ́ sàánù òun kóun lè ba àrùn jẹjẹ nífẹ̀ẹ́ kẹ́ sàánù òun kóun lè ba àrà sọ̀wọ̀ nífẹ̀ẹ́ kẹ́ sàánù òun kóun lè ba àríbi máa gbé níta bá fún gbà yẹn ó lè jẹ́ bùn òun ni wọ́n máa sábà fún sàrà ṣùgbọ́n ẹni tó ní òun tí wọ́n máa sábà fún ni kí ẹ̀bùn torí ẹ̀ ló jẹ́ pé olórí orílẹ̀-èdè yóò lọ bìkan ọ gùn lẹ́bùn yóò gbà àmọ́ tó bá ní sàrà ni kò ní gbà o. wa kana sururuhu wa أعظم من سرور الآخر بما يأخذه ìdùnnú anabi sallallahu alayhi wa sallam ṣe ń torí búnyàn ṣe ń torí fi ṣe sàrà fún yàn ó máa ń ga jù dùnnú ẹni tí ó gba sàrà ń lọ ó sì máa ń ga jù ju ìdùnnú tẹni tó rí ẹ̀bùn yẹn gbà lọ subhanallah sáwà rí bẹ́ẹ̀ náà téèyàn bá jẹ́ ẹni tó lawọ́ ó lè bẹ̀rẹ̀ sí ní fíìlì bẹ́ẹ̀ nínú gbèsè ayé rẹ̀ ṣùgbọ́n tí a ò lè tó tà nàbì sallallahu alaihi wasallam ẹni tó lawọ́ láyé tó bá múyàn lówó ìgbà náà nínú rẹ̀ ó dùn ìgbà náà nínú tí ó dùn ẹ̀yin lè máa sàánú rẹ̀ pé sówó yìí ò ní tán inú tí ó sì máa dùn ni pé mo kó dùnú bá eléyìí inú gbèsè ayé rẹ̀ mo mú bànújẹ́ kó inú gbèsè ayé eléyìí inú rẹ̀ ó máa dùn ni ìyẹn ni kò wá rò ń lé ó sì ti máa ló lówó ó sì ń wò pé báyà yóò bùn ọ lówó ni gbogbo òrónú rẹ ò ju pé yóò bùn ọ ní fifty thousand naira lọ tí ó bá tiẹ̀ bùn ọ lówó náà má sì gbé lẹ́dà yẹn jáde wọn náà bá rọra sí wò ọba tàdí mẹ́yìn wọn ni wọn máa gbé lọ ìwọ nìkan náà ló ní tó bá di one million naira ah Allahu akbar láyé yìí náà ṣé pé mi náà di mílíọ̀nìà Allahu akbar ah èmi là ń ṣe léyìí fún aláàjì ó lè bú sẹ́kún torí pé nǹkan yẹn ọba without his expectation ọwọ́ àṣẹlẹ̀ pé bàbá olówó yun ọwọ́ tinú tiẹ̀ fi wá dùn ipò ń róore yìí sí ọ́ ó tún wá kọjá tiẹ̀ pé mi ni ẹ bá ń dúpẹ́ fọlọ́ èmi ni ẹ máa bá yọ pọ́lọ́ ń tiẹ̀ rọ̀ mí mo lè gbèrú owó ìkalẹ̀ inú mi ò dùn tó tò ní rí láyé yìí a lẹ́bàá máa gbé ta la gbá létí ta létí ń ro e, e, èmi nínú mi dùn àgbẹ̀nu tí ò dùn tó tèmi so bẹ́ẹ̀ làwọn ẹni tó lówó mi rí wàláhì gbà tó bá yọ owó jáde tó bá fún yàn nínú rẹ̀ dùn so eléyìí dáràjà kan ni tó ṣe pé àti débẹ̀ ó ń bùkátà kéèyàn kọ́kọ́ bọ́ lọ́wọ́ òṣì sáhàwálálá torí pé wọ́n ní ojú olòṣì wọ́n ní wọ́n bẹ́ẹ̀ o ìwọ ń bẹ lójú ẹni tí ò ní gẹ́gẹ́ bí òwe haúsá wọ́n ní idan tẹ́lẹ̀kà gúbà wọ́n ní poison bẹ lójú aláìní torí pé ẹ̀rì tó aláìní bá rí owó kan tó pọ̀ jù níta ìmọ̀ kà lójú rẹ̀ ni pé wọ́n lọ sí wa nírú owó yìí kí ló dé tí ò sọ́wọ́ olúwa rẹ̀ àwọn kí ni wọ́n ṣe so <laughs> ojú yóò ṣe máa ṣe nù. ṣé ní nǹkan tí a tún nínú òun dùn inú òun dùn báwo ọ̀sìn fẹ́ mú búrẹ́dì ó lè rò pàwàdà ló ń ṣe tẹ́lẹ̀ máa ń búrẹ́dì yẹn lọ máa o sì mú ọ jáde so <laughs> mo rò kẹ́yìn náà ti gẹ́ẹ̀tì ẹ̀ so ẹni tó lówó débi kán ni ló lè jẹ́ pé ó gbóyàn ní nǹkan inú rẹ̀ ń dùn àmọ́ àwọn ayọ́ anas à kí lẹ́yìn tó fẹ́ kó sí eléyìí jẹ́ bàǹjàre. tọ́ wakana ajwada an-nas bil khair anabi sallallahu alaihi wasallam ní oore òun lọ níbi ká fún yàn lóore ẹsẹ̀ máa ń pè wa kana ajwada ma yakunu fi Ramadan bàtà nàbí máa ń lawọ́ jùkùn má ọ lawọ́ jojoojúmọ́ kò sẹ́ńtọ́ lawọ́ tó ṣùgbọ́n ti Ramadan ọkà màmá nígbà tí malayika jibiri lọ́mọ wa bá tánàbí o tún máa tún alukurani ké fún malayika jibiri ìwọ lọ gbà wá látọ̀dọ̀ Ọlọ́run wọn náà gbọ́ lẹ́nu mi. sọ ìgbà náà Ibn Abbas ó ní kọ́dà gan anabi máa lawọ́ ń gbà náà mina rihil mursala yìí máa tayọ atẹ́gùn tí ń fẹ́ tí nǹkan kan ò lè dá dúró lọ kò sí tí ò lè fi tọrọ sallallahu alayhi wa sallam torí de eléyìí iná ni Ibn al-Qayyim sọ pé yaminuhu karrihil mursala ọwọ́ tí ọwọ́ ọ̀tún rẹ̀ fi máa náwó ó dàgẹ́ bí atẹ́gùn tí ń fẹ́ ni tí nǹkan kan ò lè dá dúró àwa náà ẹja gbìyànjú jàmá ẹja gbìyànjú nítorí pé ẹni tó bá bùyàn ní nǹkan kò bá jowó kò bá jẹ nǹkan míì nítorí dájú ni pé ọ̀ra orí fúnra rẹ̀ ọ̀ra orí fúnra rẹ̀ ọlọ́run máa ń tìtorí owó téèyàn ná ẹ máa fi ọ̀pọ̀ rọ́pò. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف liman يشاء والله واسع alim. àpèjúwe àwọn ẹni tí wọ́n ń náwó wọn sójú ọ̀nà ọlọ́run níṣẹ́ lọ́dà gẹ́gẹ́ bí àpèjúwe oúnjẹ wóró kan bí àgbàdo wóró kan ni tá a gbìn sílẹ̀ àgbàdo yìí ń gbà tí ó wù ọwọ́ awu ó mú kùkù àgbàdo méje jáde gbogbo kùkù kọ̀ọ̀kan òun náà tún wá ní ọgọ́rùn-ún wóró àgbàdo lára ọgọ́rùn-ún lọ́nà méje ó di mélòó ó di seven hundred ọlọ́wọ́n bá tó jù bẹ́ẹ̀ lọ tó bá so eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tóun náà mú nínú tọ́lọ̀ fi ràn lọ tó fi ràn ẹlòmíì lọ́wọ́ kò ṣòfò kankan torí ẹ̀ ló ti wá nù àdìtì ànábì sallallahu alayhi wa sallam pé ma naqusa malun min sadaqa zaka yíyọ kò pé kówó dínkù zaka yíyọ kò pé kówó dínkù lọ́dọ̀ àwọn Yorùbá tó ṣe pé àwọn tiwọn àwọn kan máa rorí ni wọ́n fi sọ̀rọ̀ ó lè ṣe déédéé ó lè má ṣe déédéé kọ́dọ̀ ó lè jẹ́ kó di ọtí ni wọ́n ti pòwé o àbí di iná àbùtùlù ẹnì kan náà sọ̀kan wọ́n ní iná ò pé kó wọ́ tán iná ò pé kó wọ́ tán so ọ̀rọ̀ wọn rí sọ tí wọ́n bá gbé lọ sídìí ọtí tí wọ́n bá gbé lọ sídìí iná àbùtùlù òdodo ni ṣé bẹ́ẹ̀ yìí náà ti mà nínú àdéhìí bá nàbì sallallahu alaihi wasallam sọ pé ilé ọjọ́ kan ò ní máa àfi kí màlẹ́kà méjì ó sọ̀kalẹ̀ wọ́n máa ṣàdúrà yìí pé allahumma a'ti munfiqan khalafan wa a'ti mumsikan talafan ìwọ ọlọ́run ẹni tí bá ń náwó rẹ̀ máa fi ọ̀pọ̀ rọ́pò fún ẹni tó di ọwọ́ tó wà kánámá tiẹ̀ tí ò ń máa fi parun ṣe ti dúkìá tiẹ̀ so ìdí nu tó fi jẹ́ pé ńgbà míì ẹ rí i pé ń da fẹ́lòmíì ọwọ́ rẹ̀ ń rókè ní gbogbo ìgbà tó ń ti pé náwó owó tí ń náà àti ń sànà kówó òun tó máa pọ̀ sí ni kó máa dọ̀tun ni ẹni tó wo ọmọ tí ọ̀nà tó kó pamọ́ kò burú ẹ̀mí ètò kó pamọ́ ogun omi ni ọ̀kan ní kùn ìdí nu tó fi jẹ́ pé tí tí fámìlì kan bá wà tó jẹ́ pé ìyá ló náwó bàbá ń jẹ́wọ́ ni ìyá ló ń gbọ́ bùkátà ti lé wọ́n ń gbọ́ bùkátà lórí ọkọ ni ìmọ̀ dàbí ìgbà tó ṣe pé wọ́n gba ṣòkòtò mọ́ bàbá ń dì wọ́n fi yẹ̀rì wọ́n fi wọ́n fi pààrọ̀ rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lè pé árísìkì mi ló ń lò kò lọ árísìkì rẹ̀ tiẹ̀ ti dànù. ìgbà tó dànù tán odò wa gbé àwọn àgbàrá gbé odòdó odòkun torí pé ẹni tí ọ̀náwó kò súnmọ́ pé kó rówó àṣírí tí wọ́pọ̀ yẹn o ẹni tí ọ̀náwó kò súnmọ́ pé kó rówó nítorí pé ńgbà tó ọ̀nà ti ń bẹ lọ́dọ̀ o kí lọ́ọ́ o ọ̀nà sọ́nà tó wàá tún wàá gbárí mọ́sẹ́ wàá gbìyànjú ọlọ́run bó sì sínà fún ọlọ́run ó sì sínà fún tó ń torí di eléyìí báyìí níná owó kò pé kó wọ́ tán sí ọ̀wọ́n láyé àwọn tó kówó jọ tí wọn ò lè jẹun sínú pẹ̀lú ẹ̀ síbẹ̀yìn náà mọ̀ pé àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ nǹkan kówó jọ ń tiẹ̀ ni jọ dáwọn tí ó jogun rẹ̀ tó bá ti dọ́dọ̀ rẹ̀ yóò sọ di àǹkẹ́. yóò mọ̀ fọ ra lórí ẹkú rìn ibi tẹ́ wá dé yìí o ìrìn pin so ó kó dà sínú àpótí ẹ̀ tún rìn káyé má so irú àwọn wọ̀nyẹn wọ́n máa ṣe lápèjúwe fáwọn ta ni àwọn ahun pé gbogbo tó bá ti tó ń wo kò kiri so nítorí dé eléyìí ẹjẹ àwọn náà gbìyànjú ká láàánú ká láàánú torí pé innama yarhamullahu min ibadihi ar àwọn ẹni tó lọ́ọ́ máa ń kẹ́ nínú àwọn ẹrú rẹ̀ làwọn ẹni tó bá láàánú àánú ló bí ká bùn yàn lẹ́bùn àánú ló bí ká ṣe sàrà fún yàn kéèyàn ó tiẹ̀ sóò train ara rẹ̀ lọ́nà tó ṣe é pé ẹnì ní wá wá kọ́ mọ́ rí fi ṣe lóore. ẹnìkan ò ní ipò ní bùkátà kó má rí nǹkan kan fún un bó tilẹ̀ jẹ́ pé láyé tiwa lónìí kìí ṣe gbogbo ẹni tó bá sọ pé òun ní bùkátà ló ní bùkátà tó bá dájú pé ó ní bùkátà gẹ́gẹ́ bá a ṣe sọ wa kana idha arada lahu muhtajun atarahu ala nafsihi taratan tẹnìkan bá wá bá anabi sallallahu alaihi wasallam tó lòun ní bùkátà anabi máa fún bùkátà tó nítàn lórí tara tiẹ̀ subhanallah ìgbà míì oúnjẹ tó ń fẹ́ jẹ yóò gbé fóńtìn subhanallah ìgbà míì aṣọ tó fẹ́ wọ̀ yóò fi sọwọ́ sónítìn subhanallah bẹ́ẹ̀ la anabi sallallahu alaihi wasallam máa ṣe wa kana yunawwi'u. fi asnafi ata'ihi wa sadaqatihi. wọ́n ní ọ̀nà tó máa ń gbé ẹ̀bùn àti sàrà rẹ̀ gbà ó máa ń ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó máa ń ṣe lóríṣiríṣi. fataratan bil hiba ìgbà míì ẹ̀bùn tó máa ń bóyá ó máa ń jẹ́ ẹ̀bùn wa taratan bis sadaqa ìgbà míì a sì máa ṣe ní sàrà. وتارة kí ló wà lọ́dọ̀ yín bilhadiya ìgbà míì ẹ̀bùn náà ló ń jẹ́ léde yorùbá yorùbá ti há jù wataratan bishira'i shay thumma yu'ti al-ba'i'a ath-thamana was-sil'ata jami'a ẹ̀bùn anabi sallallahu alaihi wasallam ń gbà míì ẹni pé yọ ra nǹkan lọ́dọ̀ rẹ̀ ìgbà tí wọ́n bá ń retí kọ́ máa gbé ń tọ́ra lọ yọba tún ní àti ń túmọ̀ rà tó tí mo bọ̀ mo bọ̀ ẹ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ ẹ sòwò mọ́tò kéèlò lọ́ọ́ ta mọ́tò yìí fún mi asáparí rẹ̀ sórí one million wọ́n á gbowó ọba gbowó ọba ní kíìnì àti kí àtowó ẹ máa kó lọ sẹ́yìn kí irú àwọn eléyìí lẹ́ fẹ́ fa irú wọn lẹ́ẹ̀ máa wá so bàtà fi sọlá àtẹlà ṣe máa ṣe ń gbà mí nù eléyìí ló ṣẹlẹ̀ sí jaabir ibn abdillah ibn haram al-ansari radiyallahu anhuma òun àti anabi sọlá àtẹlà wọn jẹ́ ń bẹ lórí ìrìn àjò jaabir wa ń gún ràkúnmí rẹ̀ ń kẹsẹ́ pé kó rìn kó rìn ràkúnmí yìí ó rìn so ọsà tù anabi bá ní. èlò ló tiẹ̀ ta ràkúnmí rẹ̀ fún mi jábìrù sì sọ pé wọ́n tà yé báyìí ọ̀ wá dín mi jábìrù ni òun lè dín o ọ̀dà dín mi díẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n tọ́ ọgọ̀ dásítọ̀ ọgọ̀ tí ti pé ọjà fún ọyẹ kan ọkàn sanwó ni oníkọ̀ọ́bá súnà mú kánájà ọlọ́run ẹlòmíì olùkọ́ yìí náà ti so ó ní ẹ kò sínú súnà pé ká máa nájà irú rẹ wọ́n wá lọ́jà máa lọ hmm. wọ́n bá pè fún one thousand nǹkan eh, six hundred tó yẹ kó ọ̀nà ní four hundred àbí òye títí kẹ́ fi padà parí rẹ̀ síbi five hundred ọ̀hán ni ọkọ̀ ẹ gbowó ẹ irú yín ni ẹ máa wá njojúmọ́ so yàtọ̀ sí ti yorùbá náà máa ṣe o torí yorùbá ń kọ̀lọ̀kọ̀lọ̀ wà fún ọ one thousand wọ́n sì ná two hundred kò burú wọ́n ná two hundred kò sí tó burú mbẹ́ so wọ́n á sọ pé àyè fi kùn ẹsẹ̀ kínní ọba ní ọ̀dà two fifty wọ́n ní ọ̀dà ẹ̀ wa ṣèṣì kó ti gbá mi ọ̀dà one fifty ẹ̀ ṣe eléyìn kìí ṣe wà tọ̀dà Islam ọ̀faramọ́ yìí torí wọn ti wò pé ó ti gbá òun ẹ dákun láti one thousand ọ̀nà two hundred tí ìbá ṣe pé ká máa ṣe sùúrù ó ń ti ń ga ẹ̀yẹ kókó fún ọ so ṣùgbọ́n ṣe sùúrù so wọ́n tún wá ní two fifty wọ́n ní ẹ mú wá ọ̀wá ní ọ̀dà tó sì gba one fifty àbí ọgbà tẹ́lẹ̀ yẹn ṣe wà tó dáa turkey anabi sallallahu alayhi wa sallam sọ pé rahimallahu mru'an samhan idha bata'a samhan idha ba'a ọlọ́nkọ́ kẹ tani olùṣèpẹ̀lẹ́ ní gbogbo àti ọba ta olùṣèpẹ̀lẹ́ ní gbogbo àti ọba ara ń bẹ́ẹ̀ nù ṣèpẹ̀lẹ́ nígbà tó bá rà kó o ti ná dórí pé wọ́n ní omówó wá sanwó rẹ̀ tó bá sì ní sanwó rẹ̀ kó máa lọ rẹ̀ jẹ́jẹ́ kìsì kó tún wá dá padà sẹ́yìn pé hàn ah, tó sì gba one fifty tó eléyìí kìí ṣe wà tó da tí Islam fẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà tó ń tà nínú títà Islam fẹ́ kọjú olùsè pẹ̀lẹ́ tó bá ti jèrè díẹ̀ kó sọ́lẹ̀ kò burúkọ jèrè gọ́bọ́yò àmọ́ ń gbà míì ẹ rí i pé ọjọ́ òní tà tó èrè díẹ̀ lọ jẹ́ sọ́ọ́lẹ̀ mọ̀nà kọ́dà ńgbà mi ò lè ta àtàsọ́ọ̀tì bọ́lọ̀ ń bá ṣe mọ́jà wà ní. sàmú ká wá wo wọ́n ká wo wọ́n èyí tí àwọn ẹni tí ń tẹja gbígbẹ tẹja fi dògédé eruku especially àwọn Yorùbá yẹn tí wọ́n ń tẹja gbígbẹ ẹja sọ̀rọ̀ ya rà lọ́dọ̀ ẹlòmíì nù wọn ẹja mi ti wà lórí ẹlòmíì láti láti nǹkan bí oṣù Ramadan tó kọjá ni ẹ kí Ramadan sísìn ẹ oṣù wo la wà báyìí nìsín ربيع الأول so àwọn àní ربيع الأول ẹja láti Ramadan ربيع الأول wọ́n dájú pé kòkókò ló omi tẹ́ fi fọ́ọ̀nù tí ó fi ma yọ̀fẹ̀ tó ti bọ́kẹ́tì so irú àwọn wọ̀nyẹn nígbà tá a bá ti wo wọ́n mọ̀ nǹkan jù pé àfi kí n jèrè àfi kí n so eléyìí ó mú kọjọ ọmọ pẹ́ngbà yín ẹ padà so nítorí di eléyìí báyìí káwa náà tó ṣe à ń kọ́ ẹ̀kọ́ báyẹn torí Jabir ibn ìgbà tó wá anabi wa na ràkúnmí yẹn títí títí Jabir fi ní kánabi ọmọ wa màtá anabi wa kó fún gbà wọn dé Madina lọ́ba fẹ́ so rakumi wọn a so rò pé mo ṣe ìdúnadúrà lórí rakumi rẹ nítorí pé mo fẹ́ gbà lọ́dọ̀ rẹ ni mo gbé rakumi rẹ lọ àtọwọ́ tí mo fún ọ mo bùn ọ ni ah kí n nájà títí títí ní mówó wá mo sì tún sanwó tán so ọwọ́ ní kí n gbọjà mọ́ ni ní ah ẹ máa mú lọ àtòwò àti ní yorùbá level ṣe é gbowó ẹ kọkọ ronú dáadáa ṣe é gbowó Na yorùbá level ò ní gbà kan ní bàbá yìí sẹ́wọ̀n yorùbá sọ bẹ́ẹ̀ kí nígbà tí èsì pé ọwọ́ owó ní kọ́ ẹ má gbà o. sòṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ló máa ń ṣe nígbà míì so náà ló sọ pé kama fa'ala bi ba'iri Jabir kẹ́ bá anabi ṣe ṣe fún ràkúnmí Jabir wa taratan kana yaqtaridu ash-shay' fa yaruddu akthara min ìgbà míì anabi sallallahu alayhi ó máa ń yá nǹkan ó máa ń yá nǹkan ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ń gba nǹkan ní gbèsè ọmọ ń gba nǹkan láwìn ṣùgbọ́n nígbà tí ó bá san padà ètò pọ̀ jùlọ ní ọ̀sán ṣùgbọ́n nígbà tí ó ti jẹ́ under condition kìí ṣe rìbá nínú ẹ̀bùn tí ànábì máa ń bùn yàn nù níta ànábì ya one million lọ́dọ̀ rẹ̀ ìgbà báyìí ní san ìgbà tásìkò àti san tó ànábì fún ọ ní one point five million kìí ṣe rìbá o sẹ́mi kíkọ̀ wà conditioner. ẹ̀hẹ́n so nítorí ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn sàn torí ẹ̀ lànà bisọ lọ́wọ́ sọ pé èmi mọ́ dáa jù gbogbo ọjọ́ yìí so bẹ́ẹ̀ náà àwa náà lè ṣe bẹ́ẹ̀ lókùn ìgbà tí o bá ti sí condition bẹ́ẹ̀ mo yá hundred thousand lọ́dọ̀ rẹ hundred thousand rẹ náà ní ìdá padà tí mo wá san mo bá kó hundred fún ọ nígbà tó ti gbà mo wá ní mo two hundred thousand ọba mi ní àsìkò pọ́njú so ìwọ náà ọlẹ́tọ̀ọ́ sí kí n ṣe dáadáa sí ọ. gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe yá ràkúnmí ìgbà tí ó san padà ràkúnmí tó dàgbà tó tóbi ju eléyìí lọ ló fi san padà ìgbà tí òtún jẹ́ pé wọ́n dá májẹ̀mú pé èyí tó san padà gbọ́dọ̀ jù lọ kìí ṣe rìbá sẹ́mi rìbá gbogbo ẹ ti wà condition tó o bá sì pé ajẹ́ pé wọ́n sọ ipò ọjà ń bá àwọn. ويشتري الشيء فيعطي أكثر من ثمنه for á sì máa ra nǹkan tí ó gbà sọ́wọ́ yóò sì sanwó ju iye tí o torchlight yìí ní ìsìn three hundred ìgbà tí wọ́n sọ pé three hundred ni àbí five hundred bàbá ẹ dúró gba chẹ́ńjì mọ̀ bóyin subhanallah. ó ní kí wọ́n bọ fúlù táǹkì mọ́tò rẹ̀ ń lè po ẹ̀ six thousand one hundred naira ọba kó seven thousand lé ẹni tí ń tepo lọ́wọ́ bàbá ẹgbàá chẹ́ǹjì ó ní máa mú lọ subhanallah anabi máa ṣe sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan báwọn ọlọ́run máa fi sànú èèyàn ẹ̀rí ẹni tẹ́ fún kò retí rẹ̀ wo rẹ̀ ó ṣe dùn tó ẹni tó mú dùnú wọnú ọkàn ọmọ ìyá rẹ̀ ó súnmọ́ kó náà rí dùnú látọ̀dọ̀ Ọlọ́run. wa yaqbalu al-hadiyyata wa yukasi anábì máa ń ìsì máa san yẹn kí tó bá bùn Anabi lẹ́bùn ó náà bùn ọ lẹ́bùn míì san bẹ́ẹ̀ náà náà jẹ́ tẹ́nìkan bá bùn yẹn ní nǹkan ní ìsìn kó tó lọ náà lọ wá nǹkan míì tó bùn sallallahu ntí máa fi san yìí máa pọ̀ ju ètò tí wọ́n sun lọ kódà máa jẹ́ ìlọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ ńgbà mi. تلطفا وتنوعا في ضروب الصدقة والإحسان بكل ممكن Ànábì máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́ni tó jẹ́ pé ó là lẹ́ni tó ń fi àánú tó ní hàn ó sì jẹ́ ẹni tó ṣe pé ó máa ń ṣe ẹ̀bùn lóríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí àwọn ètò àkàsílẹ̀ yìí báyìí ó máa ń ṣe sàrà lóríṣiríṣi àwọn ọ̀nà tá a kà sílẹ̀ yìí pẹ̀lú gbogbo tó bá ní kápá lórí ẹ̀ ṣùgbọ́n sàrà rẹ̀ àti dáadáa tó máa ń ṣe ń ṣe ló máa ń wáyé látara tó ní o wọ́n tún tẹ̀ alẹ́ tí sí o ẹni tó ní ló máa fi ń ṣe sàrà o tọ́ torí di eléyìí ẹni tó ní o máa ń bùn ó sì máa ń pààyàn láti kéèyàn náà ṣe sàrà. ó máa ń ṣèyàn lójú kòkòrò láti ṣe bẹ́ẹ̀ ó sì máa ń pa àwọn èèyàn wá sí kí wọ́n ṣe sàrà pẹ̀lú ìṣesí rẹ̀ láì sọ̀rọ̀ nítorí pé àtẹnìkan wá ràn lọ́wọ́ wa wọ́n rí táwọn àbí wọlé ọlọ́mú tiẹ̀ wá sẹ́yìn ó dùn sẹ́yìn kíkálukú náà wọlé yọ lọ́mú tiẹ̀ wá yàtọ̀ sẹ́yìn lónìí tẹ́wọ̀n sọ àwọn èèyàn gbogbo àyà ń ha yóò máa kábọ̀ ní láti Imran Nisa Maida yóò máa kó gbogbo ẹ̀bọ̀ lọ́kọ̀ọ̀kan ni kó tó wá ń súra báyìí kó tó wá ń súra báyìí ok ẹ̀yin ń kọ́ sáyà àwọn yẹn ọ̀bẹ yẹn wí àbí òye wa àwọn tá à ń ka àyà à ń fìkú à ń fìkú àwọn òye ni ti wà bẹ́ẹ̀ à lè ìṣesí láti mú àwọn èèyàn búra wọn lẹ́bùn torí pé òun ní kọ́kọ́ máa síwájú. bákan náà ìsì tún máa ń sọ ní gbólóhùn ó máa ń sọ ní gbólóhùn ẹnu. فإذا رآه البخيل الشحيح دعاه حاله إلى البذل والعطاء tí ahun tó jẹ́ pàákànnàmọ́tọ́rọ́ tó bá rí anabi sallallahu alayhi wa sallam àti ìṣesí rẹ̀ ìṣesí anabi sallallahu alayhi wa sallam yóò sọ di ẹni tó náà náwó tí ń tàwọn èèyàn lọ rẹ̀ anabi ní í ṣe báyìí kí wọn bọ hálà à ń kówó lọ òun ò ní mọ̀gbà tó ń ṣe kí ni ti ń náwó so náà lọ fà ló fi jẹ́ pé ẹ rí pé gẹ́gẹ́ àpèjúwe tá a mú wá lánàá ọ̀pọ̀lọpọ̀ lọ́síwájú àní nínú ẹ̀sìn Islam nítorí pé àwọn ẹni tí wọ́n ń ṣe aṣíwájú àwọn mẹ́tọ̀dì tí wọ́n gbé kalẹ̀ kìí sábà encourage àwọn èèyàn nísì tá a bá gbà pò tí ní sáǹsì fi sabilillah fi sabilillah fi sabilillah ẹ rí i pé tí ó máa ń ṣẹlẹ̀ ní pé ní ìsèmí lágbára láti fi five hundred sílẹ̀ èèlò máa fi lẹ̀ twenty naira àbí five naira tí mo rí five naira nítòsí nítorí máa wò wò nínú àpò máa wò ṣé five naira ni nfi bẹ́ẹ̀ torí pé ìrònú ọ̀pọ̀lọpọ̀ ní pé ìgbà tẹ́ ń gbowó yẹn ń jẹ́ ni. generally dáhùn yẹn máa ronú tonti kí wọ́n mọ̀ pé iná ní mọ́ṣáláṣí wọ́n sanwó ẹ̀ omi ó ń bùkátà bí owó náà ni mímójútó mọ́ṣáláṣí ó ń bùkátà owó ṣùgbọ́n generally àwọn èèyàn máa wò pé ẹ̀ ń ń jẹ ni ìdí tí máa fi kù nù one thousand naira èmi lè dá san ìnídìí láti ẹ̀tí jẹ́ kẹ́nìkan kan gbọ́ ìnídìí láti jẹ́ kẹ́nìkan kan gbọ́ torí pé èmi náà fẹ́ wà àlìjánà èmi náà fẹ́ ra àlìjánà ọjọ́ kan ń bọ̀ tẹ́nìkan ọkàn dé inú mọ́ṣáláṣí òní ẹ dákun à ń rí i pé náà ń tàn nínú mọ́ṣáláṣí yìí báyìí wọ́n yẹn pa níbo lẹ́ ń ń rówó náà san ẹ wá ní ẹrú ọlọ́nkan ní san òun fẹ́ mẹ́rú ọlọ́run náà kò ní ni le lè pé pẹ̀lú ògùn ọlọ́run ẹ ní sàfẹ́kù omi mọ́ṣáláṣí ìjọ kan láyé ẹ mọ̀ rí kómi ọmọ wa náà bóun ní ṣe ń wá ẹ̀yin náà máa pẹ́rù ọlọ́run kan ló gbé tòbí nǹkan ṣe máa ń lọ wájú nù tí nǹkan máa wá ju agbára èèyàn kan lọ máa sọ pé tó a fẹ́ ṣe nǹkan báyìí o sírò rẹ̀ kí níyàn jẹ́ two hundred thousand ara ase tí máa jẹ́ kí ahọ́n yọwó nù o wàá wá rí i pé torí ọlọ́run ló ṣe sọ báyẹn o twenty thousand tèmi ni wàláhì ìbí ìdìní lẹ́ ẹ̀rí kíkà tó jáde kó nu mọ́ṣáláṣí two hundred irun tí Ànábì sallallahu alaihi ń kọ́ wa nù ló mú kọ́pọ̀lọpọ̀ sí Islam kó rọrùn ṣe ló mú kọ́pọ̀lọpọ̀ sí Islam àmọ́ mo mọṣẹ́ bíríkìlẹ́yà ṣé mo lè wá bá yín kópa ń bẹ̀ ǹfẹ́ owó kankan ẹlòmíì ò lè pè mí ọ̀fẹ́ owó kankan ju kẹ̀kà fún mi ní búrẹ́dì àtẹ̀wà tí mo bá ti jẹ́ ìṣẹ̀lọ̀nù. sẹ̀mọ̀ pé iṣẹ́ tí ó ṣe free ni so kí ni ọ̀nà àwa náà láti pèsè oúnjẹ fún so gbogbo irú àwọn kan báyìí máa ń jẹ́ kí Islam kó lọ síwájú àwa náà gbọ́dọ̀ máa apply irú rẹ̀ láwùjọ wa ẹ̀hìn kí ẹsẹ̀ kékeré mi ọkọ̀ máa sọ pé ẹ náwó ẹ náwó kí lèmi náà nà ebi mi náà ń wá àlìjánnà ni mi náà ń wá àlìjánnà níṣẹ́ olówó tá a lọ bá kí ni wá àlìjánnà àwa ń kọ́ àlìjánnà làwa náà ń wá ntọ́kàn lè mú wa má lè má fi kọ́bọ̀ kún oníkọ́jẹ́ páàní mọ́tà bá ní èyí tá a ti yọ ọ́n làwọn kò lọ pé àwọn ẹrú ọlọ́run sì ti dá ilé yìí à ń fẹ́ kẹ́yìn náà dá sí i pọ́wọ́ fìfò lágbè lọ ilé ìjẹba وكان من خالطه وصحبه وراء هديه لا يملك نفسه من السماحة والندى ẹlẹ́ni kò ní rí anabi sallallahu alayhi wa sallam kó bá a lò kó sì pẹ̀lú rẹ̀ kó máa bá a ṣe kò sì ní rí ìmọ̀nà rẹ̀ ìlànà tí ń bẹ pẹ̀lú rẹ̀ àyàfi kéèyàn dé pé èèyàn ò ní lè kóra rẹ̀ ń jánu níbi àti máa tọrẹ èèyàn ò ní lè kóra rẹ̀ ń jánu níbi àti máa bọ àwọn èèyàn lẹ́bùn téèyàn bá fi lè rá nàbí sallallahu alayhi wa sallam sẹ́mi káwa ní ìsìtàn bá rí wa kí ni wọ́n kọ́ naam ahun ni wọ́n kọ́ ahun wọ́n kọ́ torí pé ńgbà tó ra búrẹ́dì tó ń fẹ́ pa á kí làmì ọ á ọlọ́run ọmọ bínú rẹ̀ ó ṣe rí sàmúgbà tó jókòó gidi sọmọ kẹ́ni tí ọ̀fẹ́ yọ owó lápò náà pé ẹbí mi náà gbóúnjẹ tó dáa àbẹ́ẹ̀kọ́ ni àmọ́gbà ti rí pé búrẹ́dì ni wọ́n ń jẹ ó tún dẹ́pà sí ó ń mumi sí ẹlòmíì lè gbé nò ohun tí lè jẹ ẹ rí i pé ìṣesí wa inú jẹ́ káwùjọ owó rí bó ṣe rí táwọn ẹni rí bá pọ̀ àwọn ẹni tí ò fẹ́ ṣe dáadáa wọn mọ̀ kọ́ sẹ́yìn rere mọ̀ kọ́ sẹ́yìn rere ọ̀wá wa. ìṣesí ànábì sallallahu alaihi wasallam àti ìlànà rẹ̀ ó máa ń pè yẹn lọ sídìí kéèyàn ṣe dáadáa ìṣesí rẹ lásán ìmànà tí ń bẹ pẹ̀lú ànábì ó máa ń pè yẹn lọ sídìí kéèyàn máa ṣe dáadáa ó máa ń pè yẹn lọ sídìí kéèyàn máa ṣe ó máa ń pè yẹn lọ sídìí kéèyàn máa torí rẹ̀ walidhalika kana sallallahu alayhi wa sallam ashrahal khalqi sadra ló ti jẹ́ pé òun ni ẹni tó ṣe pé ìṣípayọ̀ ọkàn rẹ̀ lọ́ga jù ìṣípayọ̀ ọkàn ànábì lọ́ga jù ti gbogbo ẹ̀dá yòókù lọ ẹ lè bá ànábì pé ń bínú jọ kan ó fajú mọ́gbárí pé bí ẹni tí wọ́n sún pa ẹ lè bá ànábì bẹ́ẹ̀ gbogbo gbà ẹ bá nínú pé inú rẹ̀ ń dùn ni. wa atyabahum nafsa òun sì lọ dáa jù lẹ́mìí kìí dìyànnu kìí níyànnu ẹ̀rí ńgbà tí àwọn kan tó máa sọ fúnfún sọlá ẹnìkan ti rẹ ẹnu ẹ̀dá kùn torí tọ̀lọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ wá sọ fúnfún ẹnìkan fún mi nínú àwọn sọ̀hábà mi o sọ̀rọ̀ wù mí kọjá pé gbogbo àti bá máa jáde tí máa yọ sí wọn kí máa yọ sí wọn lẹ́ni tí ò ní ìkùnsínú sẹ́nìkan wọn ẹ̀kọ́ ńlá lélẹ́yìn wàláhìí ẹ má fi àyè lẹ̀ pé kẹ́nìkan máa gbọ́rọ̀ wá fún yín lórí àwọn èèyàn míì nítorí pé wọ́n ní tétí ọ̀bá gbọ́yìn kì ọkàn ò ní bàjẹ́ tẹ́ bá ti lè dínà rẹ̀ ẹ̀ ní ìsinmi nù gbèsè ayé ẹ̀mí yín náà ó sì mà so ẹni tá a rí tá a ń dunnú tá a ń rẹ́rìn ẹ̀ rí i pé bẹ́ẹ̀ náà ni ó dédé nu yín kò ní jẹ́ pé ẹ̀ ń rí ẹ̀rín yangi torí ẹni tó má ti lè sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ọ láì dá pọ̀ sí àìdá sí ọ lẹ́yìn rẹ̀ ó rí i pé ọ fàdúró ọkàn rẹ ọmọ bàjẹ́ sí kọ́dà bọ́ rẹ́rìn ẹ̀rín ẹgí lásán ni ọmọ jẹ so anabi dínà gbogbo tó lè mú kó ní ìkùnsínú sọ́kàn náà àwọn sàhábà rẹ̀ ló ṣe nísìmí àwa ń kọ́ tẹ́mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ínfọ́mántì lẹ́ni nínú ìgbésí ayé yín tí wọ́n mọ asòfófó fún yín tí wọ́n mọ asè gbogbo ẹ̀ fún yín iná ẹ̀ ní èsì ìjà nígbàdùn iná ìjà nísìmí nínú ìgbésí ayé wa náà ni ó jẹ́ pé tó má ti dákun ẹnìkan kí ta ni ẹnìkan ó ń ta ni ẹni èèyàn bú èèyàn kéèyàn ìwọ wa ń kọ́ màláìkà tó ìdínú ẹ jẹ́ káwọn náà fi lè kọ́ra tába ti dínà gbogbo tó lè mú kọ́kàn wọn ọmọ bàjẹ́ ànísìmí wa an'amahum qalba òun náà sì lẹni tí ọkàn rẹ̀ kún fún dẹ̀ra jù òun lẹni tọkàn rẹ̀ kún fún dẹ̀ra jù ó ń ṣèrántí Ọlọ́run ní gbogbo ìgbà ó ń ṣèrántí ọlọ́run ní gbogbo ìgbà olójú mi ló máa ń sun ọkàn mi kì í sùn ojú mi ló máa ń sun ọkàn mi ńkọ́ kì í sùn àmáwa àtọjú àtọkàn gbogbo ẹ̀ ńkọ́ rabidun ni wọ́n sùn. Ibn al wa ni sàrà ṣíṣe àti dáadáa ṣíṣe ìsọwọ́ lápá wọn nínú kí ìsípayá bọ́kìnyàn. kọba gbaa gbá èèyàn ọ̀pọ̀ kí tíyẹn máa ń sàrà tíyẹn máa ń dáadáa inú ìhàn máa dùn gbogbo gbà náà ni wàláhì bẹ́ẹ̀ ni tí wọn náà bá fẹ́ kọ́ dàn wò tíyẹn bá jẹ́ni tó lawọ́ tí máa búyàn ní nǹkan tí máa ní nǹkan tí máa ó rí i pé inú rẹ̀ ń dùn gbogbo gbà ni inú rẹ̀ ó máa dùn gbogbo pé ah ọlọ́run fi se àti se dáadáa sí léyìí ọlọ́run fi àti dáadáa kò síbi tí ò lè wọ̀ ládùúgbò kò síbi tí ò lè wọ̀ ládùúgbò àmọ́ lóòótọ́ kọ́ òru ni ó máa wọlé àfẹ̀mọ́júmọ́ tẹ́nìkan ò tí jáde ni ó ti bẹ́ jáde bẹ́ẹ̀ ni wàláhì àwọn míì látàrí pé wọ́n lawọ́ ayé tí wọ́n ń jẹ àwọn tí ń ṣèjọba ò rí jẹ wàláhì wàláhì tí wọ́n bá yọ ní títì pa àwọn ń gbé mọ́tò bàbá yìí ìdààmú sì ti bá gbogbo èèyàn tó wà ládùúgbò àwọn tí ń dá mọ́tò tó ń dúró àwọn tí ń dá tibí dúró àwọn tí ń dá tibí dúró àwọn tí ah, ẹ dákun bàbá ṣèjọba lẹ̀ ń ṣe ni àbí báwo olùwà lẹ́ẹ̀mí náà ó sú èmi náà in practice eléyìí ń ṣẹlẹ̀ láyé wa yìí wàláhì kìí ṣe pé wọ́n sọ fún mi mo rí báyìí ni mo sì ń bi ẹni náà pé ah, ẹ ń ṣèjọba ni olùwà ò ṣèjọba wa lóòsù òun wàlẹ́ ọlọ́pàá rí i pé ń bọ̀ ọlọ́pàá mú eré sáà wàláhì ó sì sáré lọ síbi tó kọ́ sí hold up ó sì yanjú gbogbo ẹ̀ ń sì tún sáré bọ̀ wá fún lọ́nà kí ló bí gbogbo ẹ̀ líláwọ́ ni wàláhì líláwọ́ ni torí di eléyìí ẹ rí i pé inú rẹ ọmọ dùn kódà ń gbà mí ọmọ wò kíkí ni mo ṣe gan tínú mi ń dùn so látàrí pọ̀ láwọ́ ni ẹnì kí n fi tó ní sáhùn kí dùnú ọba torí pé àwọn ẹni tó ń fi sahun sí àwọn ọmọ ní ìkùnsínú sí ọ ìwọ náà mọ wá wò wọn ẹ pé ń wo alápàtà bíi kó bóòlù alápàtà náà wo ewúrẹ́ kí n ra mú kí n pa ni tó bẹ́ẹ̀ wúra yín sọ àmọ́ gbà tí wọ́n ń ṣe dáadáa pé ìdùnnú ń bẹ́ẹ̀ ọkàn rẹ ìdùnnú ń táàtù máa wọ́n ráàmà sánà bànújẹ́ so eléyìí jẹ́ báwọn. وانضاف ذلك إلى ما خصه الله به من شرح صدره بالنبوة والرسالة ọkàn rẹ̀ ìsípa yóò ṣàdédé wà ń bẹ̀ yàtọ̀ sípọ̀ lawọ́ ṣíṣe lánàbì ṣíṣe níránṣẹ́ ọlọ́ǹgan òun gan sábàbí ìsípa yóò kàn ní. alam nashrah أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب so gbogbo eléyìí ó mú un tí ó fi jẹ́ pé ànábi sọlá tó máa ń rúbànú jẹ́ bọ̀ ìdùnnú lọ́ba kò ń bẹ̀. ní kankan wàá rí gbogbo ẹ di fúfú yẹ kó tó kó lọ́dọ̀ ànábi wa sọlọ́lá àríwá so nítorí di eléyìí báyìí ẹ sì tún rí i pé láti kékeré lọ́lọ́run ti rán àwọn mẹ̀lẹ́kà sànàbì tí wọ́n ọkàn rẹ̀ la ọkàn rẹ̀ wọ́n fọ nù wọ́n yọ gbogbo ohun tí ṣètánì máa fi rí yàn mú tọ́wà lọ́kàn rẹ̀ wọ́n yọ kó wọ́n fọ́ nù so ara ń tọ́lọ̀ fi sànú ànábì wa nù so àwa ní ìsìn ó dájú pé àyíṣà ànábì a sì lè nínú àwọn ìránṣẹ́ ọlọ́ kan wà la ọkàn kó yọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àṣetọ́ nìkan kó ń bẹ̀ bá a ṣe wà náà láwà á kàn máa mánéjì ara wa ni so ṣùgbọ́n kí làwa lè ṣe ní ìsinú gbogbo nǹkan kàkàlẹ̀ yìí ó náà ní ká lawọ́ ìtawà lè ṣe ní ká lawọ́ ètí ń bẹ lábẹ́ àrọ́wọ́tó wa nù pé ká lawọ́ tá a bá ti lawọ́ <clears throat> ó súnmọ́ káwa náà orí sí payọ̀ kan ó súnmọ́ ká rí dùnú nínú ìgbésí ayé wa ọlọ́run kó dùn wá nínú nínú ìgbésí ayé wa ọlọ́run kó dùn wá nínú nínú sàárè wa. ọlọ́run kó dùn wá nínú ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ọlọ́run kó má dojú tì wá ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ṣé ó gbẹ́nu ìlànà pé ìgbẹ́nu wà lórí tí kí ẹ̀ máa fi budget pé èyí tí máa ná kí ẹ̀ ní budget pé alẹ́ yóò ní ní èyí tí máa ná fún àmì sọ ìbéèrè tó ní béèrè ṣe pé ńgbà tá a bá ní ká láwọ́ ṣé líláwọ́ sí ọ̀tá kó kájẹ́ni tó fètò sówó níná kọ́takóra wọn kọ́takóra wọn nítorí pé wọn nù hadithi pé màálẹ́ maniqtasad ẹnikẹ́ni tó bá fètò sówó níná kò ní padà wá dẹni tó táwọ́ ná ẹnikẹ́ni tó bá fètò sówó níná kò ní padà dẹni tó táwọ́ ná líláwọ́. kò gbọ́dọ̀ jẹ́ ní tó ṣe é pé látara essential need wa là ń ti mú yasalunaka madha yunfiqun qulil afu wọ́n máa bi wa anabi sallallahu alaihi wasallam léèrè pé kí ni ká máa ná nínú dúkìá wa ọlọ́ọ̀ni ká náwó kí ni ká ná ọlọ́ọ̀ni dá wọn lóhùn pé ètò bá lé sí bùkátà yín ètò lé sí bùkátà yín nínú nǹkan nìyí nínú rẹ̀ lẹ́tì máa ná sọ eléyìí túmọ̀ sí wípé èyí tó lé sí bùkátà wa láàmà ná wa sallallahu alayhi wa sallam yìí kan náà wọn náà ló ní ẹnáwó sójú ọ̀nà ọlọ́ọ̀ tábùbákàr tó sì lọ gbé gbogbo dúkìá rẹ̀ wá tí Umar sì gbé dajì wá èròǹgbà Umar lọ́jọ́ yìí ó ní pé wọn ò ní káwọn ṣe dáadáa rí kóun borí Abubakar rí ṣùgbọ́n òun ò borí rẹ̀ lónìí ìdajì dúkìá tó ń lò wọ́n gbé lọ láì mọ̀ pé gbogbo dúkìá tàbúbákàrà làbúbákàrà ó gbé lọ so ìdajì tí wọ́n gbé wá ó lè pọ̀jù gbogbo tẹlómi lọ o ṣùgbọ́n gbà tó ṣe pẹ́ lómi ò ní ju eléyìí lọ láyé tiẹ̀ lọ ga ju tiẹ̀ lọ anabi wa bi léèrè pé mélòó leléyìí jẹnu dúkìá tiẹ̀ abubakar ní gbogbo ẹ̀ ni. kí wọ́n á lọ sẹ́kù fún ìyàwó àtọmọ ọlọ́lọ́run àtànábì sallallahu alaihi wasallam Umar bóò ní ti yín jẹ́ nínú dúkìá yín ní ìdajì ní ìdajì ní ànábì sì gbà síbá ànábì yìí kan náà ìní Sa'ad ibn àbí Waqqas ìní ń sáré tó rò pé wọ́n bá lọ tọ́lọ́run ò sì padà pamọ́ nígbà náà. níbi anabi sallallahu alaihi wasallam pé sẹ́ẹ̀ yọ̀ǹda kí n fi gbogbo dúkìá mi ṣe sàrà anabi ní rárá o ó ní ọ̀dà ìdá méjì nu mẹ́ta anabi ní rárá o ó ní ọ̀dà ìdájì anabi ní rárá o ọ̀dà ìdá kan nu mẹ́ta ó ní asolo wọ́solo tó kẹfìr ìdá kan nu mẹ́ta mà ló pé ah! ìdá kan nu mẹ́ta náà pọ̀ o ṣùgbọ́n anabi gbà wọlé ó sì sọ pé la anta turuka waratataka aghniya. خير من أن تدعهم عالة yatakaffafuna الناس. كوفا kó o fà wọn tí ó في وسيلة sílẹ̀ lólówó ó lóore ju kó o fi wọn sílẹ̀ láláì ní lọ tí ọmọ tẹ́wọ́ sáwọn yẹn jẹtẹlẹ bá yé wa a kò sínú ìsìláàmù náà pé kò kó gbogbo owó rẹ kọ máa kó kọ lọ máa fi ṣe sàrà àbí òye wa so kò sí ní tó burú nu kó fètò sówó níná. So, àmọ́ má fètò sówó níná lọ́nà tó fi dáhùn bí kò máa ka ṣúgà síyàwó rẹ lọ́rùn kí ló sùn yìí o a gbọ́dọ̀ lójú ṣúgà méjìlá lọ àlejò ọba àbá wa ọba àmọ́ bá wa tó fi wá da lérú lórí pé ṣúgà ti dín ó ti dín sí iye tí ó yẹ ti lò ó ti lò ńlòkulò tó máa tan rẹ jẹ ni wọ́n máa ń ṣe báyìí ọ̀yọ́ kọ́ ka gàrí náà so kó sì káyé rẹ̀ sì tẹ́ jẹ tẹ́lẹ̀ ìjẹ́bù sì jẹ naam maaleykum salaam. wọ́n ní sọ́kùnrin lè fóbìnrin lẹ́bùn irú obìnrin wo bó lọ jẹ́ sí ọ ọ wá sọ̀rọ̀ hmm? ẹni tó rò pé ó lè fẹ́ naam jẹ́ aládùúgbò ẹ̀. mo ní ni, ẹni tí a ń tọ́ ń gbàdúgbò tó lè bùn lẹ́bùn ọ̀gbọ́dọ̀ bùn torí pé kò sẹ́ni tí wọ́n máa bùn lẹ́bùn tí ọkàn rẹ̀ padà lẹ̀ sẹ́ni tó bùn lẹ́bùn ẹni tó ń sin bùn lẹ́bùn òun náà máa wò pé kí lòun fi san fún ọ òun náà máa wò pé kí lòun fi san fún ọ ó súnmọ́ kọjá pé lẹ́tà mo bọ́ lájọṣepọ̀ ni ilẹ̀ yẹn padà já sí torí pé ńgbà tí wọ́n ń bùn lẹ́bùn tó ń bùn lẹ́bùn níjọ́ padà máa rò ní pé wọ́n padà bùn ṣe zìnájọ́ kan òun ti rẹ́dì ẹ̀bùn yìí náà tó bẹ́ẹ̀ tó ń torí ẹ̀ ká sọ̀ra o kódà ẹni tó ń tọrọ tí wọ́n ń fún lóbìn nítọ́ padà sọ fẹ́ni tí ń fún náà gbogbo ń bá ń fẹ́ òun rẹ́dì sòǹgbà tí ọkọ tiẹ̀ ó ti bọ́ na ọ̀nà ara rẹ dẹ́ ó ti bá lọ ó ti rìn káyé lọ sòun wá lọ bá bàbá olówó kan ládùúgbò pé ràn ọkọ yìí ti lọ fa àwọn lẹ so ìjọ ráìsì ìjọ sẹ̀mọ́nvìtà ìjọ owó obìnrin yẹn wá rí i pé ah! ọkùnrin yìí lawọ́ gan sáwọn ó sì ń àwọn gan òun lọ́wọ́ á mú ìwé lọ́wọ́ lẹ́tà sí bàbá yẹn pé òun rẹ́dì fún gbogbo ní tẹ̀m̀bá ń fẹ́ la hawla wala quwwata illa sẹ́mi kó ló ń tọrọ nísìn báwo alẹ́ ni tí wọ́n ń fún tí ò tọrọ so ọ̀dájú wípé méèlì zina ni so obìnrin tó sì fẹ́ fẹ́ gan lódodo àbùrọ̀mọ́ bun lẹ́bùn kó tó di pé ẹ fẹ́ ra yín torí pé ní máa bí kó ṣe zìnà kó tó di pé wọ́n fẹ́ ra àwọn generally tẹ́sí gbọ́ pé ah, àwọn asàsímẹ́sì ẹ̀jọ̀ sà oyún ti wá wọ bẹ̀ ẹ̀ but before then àwọn ti lọ rí bàbá rẹ o bàbá rẹ sọ pé ah, kò sí problem kò sí problem ló ti fi fún ọ ó ń zìnà. ọjà bó ṣe jẹ aleykum salaam. Yeah, I need to go back. That's the one that's kó ṣe sùúrù onígbà tẹ́ bá fẹ́ lẹ́yìn náà obìnrin jẹ́ pé bùkátà ló ti gbé sí iwájú kó tó délé irú rẹ̀ ẹ̀rù ń bà bá délé kò ní rọgbọ ebi kó tó mẹ̀yìn ní ti ń sayé kí dé tó ajẹ́ pé ń ọmọ yìí tá fẹ́ ra nǹkan ló fẹ́ ra nǹkan ló fẹ́ ra nǹkan náà. ṣe àlékún káwọn èèyàn máa wò pé rẹ bá ti ká ntágbára rẹ bá ká kò sí wàhálà ń bẹ àmọ́ ntágbára rẹ ò bá ká ń bo lọ́lọ́run tí ní kọ́ la wàhálà bọ́ra rẹ lọ́rùn agbára rẹ bá ká sọ̀rọ̀ pé nìṣó di condition fúnra rẹ. jẹ́tẹ́ lómi bá yá nǹkan lọ́dọ̀ rẹ tí ò san ètò pọ̀ jùlọ sọ̀rọ̀ kó tún tẹ́ náà. aleykum salaam. máa mutí lálẹ́ yóò sì ní ká wá jí òun fún sọlátul fajr láàárọ̀ ṣé tó bá mutí lálẹ́ yẹn ṣe é rò yí pé ìhun ríra yẹn ọ̀sẹ̀kù lára rẹ̀ dárọ̀ ọtí tí ń pààrùn ọ̀sẹ̀kù lára rẹ̀ dárọ̀. tí èsì pé jánábà ní bẹ lára rẹ̀ ntẹ́mi ń sọ ni pé ọtí ní ọpọlọ rẹ̀ ó ti wà ẹ lọ jì ẹ lọ jì àmẹ́wàá máa bá wí ọ̀daràn ni ọtí tó ọlọ́run ṣe lé wọ̀ sẹ́wọ̀n kíkọ̀ sọ pé ńgbà tó ń mutí kẹ́ pẹ́ kó ń wá mọ́ṣáláṣí àbí òye wa ọtí tí ń mu yẹn tí ò bá sì ti pọ́ lọ́n ṣe fún nǹkan di kèfèrí so kọ̀ wá pé kẹ́yìn ọmọ pé wá ṣe sọ̀láàt so ṣùgbọ́n kọ̀ wá pé kẹ́ ẹ tún gbẹ́nu lọ́kẹ́ mọ́kọ̀ fún ọtí tẹ̀ mú ẹ pàtì o èèwọ̀ ni o ẹ má tètè rí pé ẹ̀jìyà rẹ̀ láyé ẹ̀jẹ̀ lálùkìyà àmọ́ tó bá wọ ọlọ́run àbí òye wa ẹ̀jẹ̀ bó jẹ́ ẹni tí a sì rí tọwọ́ mọ́sálásí tó ń sọ ghayril maghdubi alayhim walad dallin tó ń sọ àmì tẹ gbóhùn ọtí kí lẹ́sẹ̀ ẹni tó wà lápá ọ̀tún àtàkó sì rẹ̀ sì rọra fà á kì í ṣe pé ẹ fà ń fà kú fà ó ẹ rọra fà á títí tẹ́ fi jáde kó nù sọ àtúrò kọ́lá sọ pé ya ayyuhal ladhina amanu la taqrabus salata wa antum sukara na'am subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu